إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله والإيمان بأن التوبة فريضة على العباد àfáwà الإمام imam عليه رحمة الله، rahmatullah wọ́n ní agbúdọ̀ nígbàgbọ́ wípé ìtúbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo ẹrú yajibu al-iman bi anna tawbata fardun ó ṣe ọ̀rọ̀ yẹn fún wa láti wipe lẹ́yìn wípé tútú bá lórí oníranran àwọn ẹ̀ṣẹ̀ tí a kó sí ọ̀rọ̀ yẹn ló jẹ́ bákan náà eléyìí wà ní ìbámu sí ọ̀rọ̀ orí ọba adẹ́gà tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú wípé yàtúbù لعلكم tuflihun ọlọ́run ọba ní gbogbo yín ẹlọ́tọ̀rọ̀ tuntun bá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo la'allakum tuflihun kẹ́ẹ̀lẹ́ bá wà nínú àwọn ẹni tí yóò yege kẹ́ẹ̀lẹ́ wà nínú àwọn ẹni tí yóò là ẹ̀rìntúbá wọ́kọ́ọ̀lù ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ fún wa náà rẹ̀ wípé yá ayú alladhina amanu túbú ila Allahi tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum sayyi'atikum ọlọ́run ọba ní òun pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní tútúbá òdodo lélẹ̀ tí èyàn tó ní padà síbi máa síyà mọ́ ọlọ́run ká lọ túbá ní tútúbá òdodo tí èyàn sì ní padà síbi ẹ̀ṣẹ̀ náà mọ́ bóyá ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò lè pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí a ṣe ṣáájú ká tó túbá ọlọ́run bá àdìsọ aláwọ̀ lè bá a parẹ́ bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún tẹ̀síwájú ọlọ́run ní ọ̀nà ńlá ní yẹtù fàwùlá ìkà olùgbọ́ọ̀lùmùn ẹni tó bá kọ̀ jálẹ̀ láti lọ tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa nítorí tọ̀hún ìdàlágbòsí o. ẹ̀yẹ́ jìbọ́ alálùmùsùlùmọ̀ yẹtù bá min zunubihi wa sayyi'atihi ó ní ọ̀rọ̀ àyàn ló jẹ́ fún mùsùlùmí kó túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kúrò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ àti gbogbo àwọn kan tẹ̀síwájú nínú ìdẹ́sẹ̀ a ó yìí síbu àríhà a ó yàtàtà àríhà tàbí kó sáàràn kankan kó bá dùn lórí ẹ̀sẹ̀ kan náà kó sáàmọ̀ kó mọ̀ ṣe lọ àlìsírọ̀ oníkéèyàn máa ṣe nǹkan kó mọ̀ pinwọ́ rẹ̀ oní ìsírọ̀ a ó yàtàtà àlàbíhà tàbí kí ó sì mú ẹsẹ̀ ní awẹ́ wa àyí tó ṣe yóò dà mo tún náà ni ní tó ṣe yóò dà mo tún náà ni tó wọ́n ló dájọ́ ní sọ́lọ́ ìfẹjọ́ rẹ̀ sùn ní gbogbo àwọn burúkú yẹn láwọn èèyàn máa ń sọ yẹn láwọn tó máa ń tí wọ́n dọ́nà ọ̀bà rí omi kọ́nà ọ̀bà àti kọ́lá tó ṣe wá fẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀yàkúlù àbì yóò máa sọ ah, ah, tí wọ́n máa sọ nìyẹn wọ́n máa mú ẹ̀ṣẹ̀ ní awẹ́wà láyà sasa àlùbíyá sàrí abdul mahasi èyí tó dáa náà ní pé kó má fẹsẹ̀ kéré o kó má sì sọ pé ẹ̀ṣẹ̀ kan kéré báyìí ìbáde rubi tauba ṣùgbọ́n tá a fẹ́ náà yìí pé kó sálápá ń tètè kó ètò lọ túbá èyí tí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà ní máa sodo tí máa di ẹ̀ṣẹ̀ ńlá àáfà kan nínú àwọn olùmọ̀ ó ní kọ́lì ìdùnnú bàṣọ̀ bí ìrànlá wá tẹ̀lé ìrànlá dáàtà tukọ̀ واصنع كناش فوق أرض الشوك يحذر ما يراه خلي ذنوء خلي ذنوب صغيرها وكبيرها ذاك التقى واصنع كماشي فوق أرض الشوك يحذر ما يراه لا تحقرن صغيرة إن الجبال من الحصى ابن عبد المعتزي أني خلي ذنوب صغيرها وكبيرها في شسلة يتكرر يوم قبل تتبيه واسنا كما شيء فوق أرض الشوك يحذر ما يرى wá dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní kó gba orí ibi tí wọ́n kó ẹ̀gún sí sílẹ̀ wọ́n ní kó gba abẹ̀ kọjá yáhàdàrú máa yàrá ẹ̀rí pé ẹni yẹn yóò máa ṣe ẹsẹ̀ jáde jáde jáde torí pé kò ní fẹ́ tẹ ibi tí ẹ̀gún yẹn wà mọ́lẹ̀ wọ́n ní báyìí náà ni kó o ṣe mú ẹ̀ṣẹ̀ látàkìrọ̀ nà sọ̀bírọ̀ táwọn wọ́n fojú yẹpẹrẹ ẹ̀ṣẹ̀ kékeré kan o pé ẹ̀ṣẹ̀ yìí kéré ọlọ́run lè torí eléyìí náà fìyàn sínú tó bá yẹ pé o ọlọ́run lè torí ẹ̀fìyàn sínú náà ọlọ́run lè torí ẹ̀fìyàn sínú náà tó bá yẹ pé èèyàn o fẹ́ sọ hátà adìnà mi dá àlìkà kó èyí tó la tahkira nafa zero tan inna aljibala min alhasan ẹ má fojú yẹpẹrẹ ẹsẹ kankan o inna aljibala min alhasan torí bí àpáta tẹ ń wò yẹn náà àwọn òkúta kéékèèké òun náà ni wọn di òkúta ńlá nasalla salamu afáwa sọlẹ fọzán hafizahullah wọn ni bal yubadil bitawba oníkálukú talápáǹtì láti lọ lè túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakaru Allah fastaghfaru li dhunubihim wa man yaghfiru dhunuba illa Allah wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun أولئك جزاؤهم مغفرة الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم àwọn tí ó ṣe wípé tí wọ́n bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó wọ́n bá wù àbàjẹ́ tàbí ń bu ara wọn sí zakaru lọ́ọ̀ lọ́ọ̀ ni wọ́n máa ti ọlọ́run obìnrin wọ́n sì ọlọ́run ọba lọ́lá lórí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n dá wà máa ń yẹ kí dùnú kò kankan tó lè wàhùn yàlámù wọn àti tó máa tún tẹ̀síwájú lórí ìwà ẹ̀ṣẹ̀ náà ní ìgbà tí wọ́n sì mọ̀ tí èyí pé aláìmọ̀kan ni wọ́n wùlá ìfẹ̀jẹ̀záwò mọ̀túrọ̀ tó ń yọ̀rọ̀ bì í ọjà náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni àwọn eléyìí ó ń bẹ fún wọn o kí ni ń bẹ fún wọn àforíjì ọlọ́run ọba ń bẹ fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sì tún fún wọn ní ìró wípé òun fún wọn sínú àlùjánnà náà. fàákùnà lọ́wọ́ àléhìn wọ àdàwù ọlọ́wọ́n bá sọ dáadáa nípa wọn bákan náà ó sì tún ṣe àdéhùn fún wọn ọlọ́run ní innama tawbatu ala Allahi lilladhina ya'maluna suha bi jahala min qarib فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم kọ́ọ̀lá ilé tóbi tó ìhàn ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́nù ọ̀rọ̀ ìwé wípé ìnáma tawbatu alọ́lọ́ọ̀rì èyí tí ń jẹ́ tútú bá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nílẹ̀ nínú yàmà nínú súnhà bìjàhálà fún àwọn tí wọ́n bá ń ṣe lọ́wọ́ ọba àlejò ọlá pẹ̀lú àìmọ̀ kan tó mọ́ yẹ tó gbóná ní kọrí lẹ́yìn bá gbà náà àwọn arúgbó lọ́wọ́ ọba àlejò ọlá ni wọ́n lọ túbọ̀ arásọ́dọ̀ lọ́wọ́ ọba wọn wà lára foríjì lọ́yìn káyọ̀ tó gbogbo alẹ́ lọ́wọ́ ní àwọn onílà àgbà tuntun bá wọn káànà lọ alimun hakim ọba onímọ̀ ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba ọ̀jọ̀gbọ́n sì tún ní pẹ̀lú alaysa fi tawbatu lilladhina ya'maluna sayyi'at ọlọ́wọ́ bá ní kì í ṣe tútú bá ní àwọn tí wọ́n ń ṣe àìdá hatta idha hadara ahadahum al títí kíkú adé wa bá wọn kọ́lá inni tóbitó àn wà ní àtọ́ ọlọ́run mo ti wá báyìí nígbà tí ikú dé eléyìí òun náà ni àwọn fáàmù ń pè ní atáwùbátú endem gargaro pé èèyàn sọ pé èèyàn fẹ́ túbá nígbà tí èèyàn ti ń pọ̀ kàákú lọ́wọ́ nígbà tí èèyàn ti ń pọ̀ kàákú lọ́wọ́ tàbí ó ti wàhálà wáṣákì ìfìdọ́r tí àsìkò tẹ́mi ó dada rẹ̀ ti súnmọ́ pẹ́kípẹ́kí ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní gba tútú báwọn firaun nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ fún ayélu sùràtì yunus wípé al-yawma nunajjika bi badanika litakuna liman khalfaka aya ṣáájú yẹn ó ti kọ́kọ́ sọ wípé inni amantu billadhi amana bihi banu Isra'il ó ní al'an ó ní mo ti wá mo ti gbàgbọ́ báyìí pé kò sẹ́ni kankan tíjọsìn tọ́ sí lódodo àfi ẹni tí àwọn bàánú ìṣàyẹ̀wò yìí ti ń gbàgbọ́ kò lè sọ̀rọ̀ kò lè lahán mọ́ inú ọkàn náà ni ti ń sọ inú ọkàn náà ni ti ń sọ. So. eléyìí ó wà nínú ẹ̀rí láti mọ̀ wípé Quran ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó sì tún wà nínú ẹ̀rí láti mọ̀ wípé ọlọ́run ọba mọ nǹkan tí ń ní ọkàn wa ọlọ́run ọba mọ̀ fìràwọ̀ ní ìpinnu láti láhùn láti sọ ọ̀rọ̀ jáde hadith wà ní ó lálàáfíà. ó sọ fún ànábì sallallahu alaihi wa alihi wasallam bọ́látòlì bí sọ fún ànábì pé tí ànábì bá wà ń bẹ́ ìjọ náà ni pé ìyẹ́ ẹ̀hún òun ti bọ inú òkú pupa báyìí òun wá lọ ń fi kó ẹ rẹ̀ òun á rìbọ fìdáhùn lẹ́nu nínú omi òun rìbọ lẹ́nu báyìí ìyẹ́ ẹ mọ́lákù jùbìrì ó ti bọ inú bẹ́ẹ̀ ni ó wá fi ń kó ẹ̀rọ fọ ìtàlẹ̀ omi ó rí sílẹ̀ ní pé ìwọ ò ní wí tẹ́ ẹ̀ kò sì rí wí lórí àwọn tó tọ́ ṣùgbọ́n ó sọ nínú ẹ̀mí ọlọ́run sì gbé jáde so nítorí náà gbogbo tẹ̀síwìf tẹ̀síwìf sáúfà sáúfà àtù sáúfà sáúfà àtù sáúfà àtù sáúfà àtù nínú àwọn tẹ̀lifíṣù ìbílíṣù ni tẹ̀lifíṣù iblis òun ni síra kan ní jẹ́bẹ̀ igbó jàùdí ló kọ́ inú àwọn ọ̀nà tíṣẹ́ ẹ̀tọ́ fi máa ń múyàn òun ni tẹ̀síwìfù wà sáúfà àmà tó bá ti wá di muharram one one báyìí yes màá bẹ̀rẹ̀ muhammed sí dáadáa màá wá ta ló sọ fún ọ pé ó di àárọ̀ làgẹ̀ kò sẹ́ni ẹ̀dọ́ sọ fún ọ pé ó di àárọ̀ làgẹ̀ kò sẹ́ni kankan tí ó lè sọ wípé láhàzọ̀ báyìí ni ẹ̀mí ó jáde ní ní ara òun ní ọ̀sẹ̀ tí a lò tán yìí ọjọ́ tuesday tó kọjá ìkànnà àwọn àfáà wa ní misro sheikh sọláhùn gọ́ọ̀nì wọ́n jáde láyé nínú àwọn àgbà ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ni wọ́n jẹ́ fún sheikh muhammad said roslan àfihànmọ́lá tẹ́tí gbogbo àwọn èèyàn tí wọ́n pe ní gbogbo mùnúfíà pátápátá tí ṣètò ọ̀sán bá ti bọ́ sọ́dọ̀ ọlọ́run báyìí ṣètò ọ̀là ọ̀gá ní ìlú tó kù kò sẹ́ẹ̀dì kankan mọ́ ní gbogbo mùnúfíà kò sí àwọn nìkan ló tún kù tẹ pé gbogbo àwọn tọ́lábà náà sì wọ́n pé nínú àwọn kìbáàrù tọ́lábà ni ṣètò ọ̀là ọ̀gá ní ìwà ṣùgbọ́n nínú ètò ọlọ́run níjọ tíìzì tó kọjá nílẹ̀ bíi aago

so gbogbo tẹ̀sírífù tá a ṣe yìí kò sí tó ni ìfẹ́ túbá gbogbo ọ̀rẹ́ gbé tọkùnrin ń ṣe gbogbo ọ̀rẹ́ gbé obìnrin ń ṣe ṣé kò yẹ ká pinwọ́ rẹ̀ ni ṣé kò yẹ ká wà kàn sí ní ti dáadáa so túdárúdárà bá ti dé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní gba tútú bá mọ́ onímọ́lákò jùbìlì ní sọ́bà náà ní sọ́lá sọ́lá ń pè tí wọ́n bá wà ń bẹ̀ níjọ́ náà ni bí mo ṣe ń ti ìyẹ́ mi bọ́ ní ìsàlẹ̀ odò tí mò ń kó ẹrọ pọ̀ mò ń rí ìbọ̀ lẹ́nu ni pé ìwọ ò ní wíkẹ́ndì náà kò sì rí wí ṣùgbọ́n nínú ẹ̀mí ó sọ ló ń jẹ́ pé amọ́lù kọ́lbì náà wà amọ́lù kọ́lbì wà amọ́lù jàwá rẹ̀ ẹ̀mí náà ń ṣiṣẹ́ bákan náà ni oríkèéríkèé ara ṣe ń ṣiṣẹ́ so fíìlì kọlù iṣẹ́ ọkàn ó wà gbogbo ẹni ọlọ́wọ́ bá sọ ọ́nà ọ̀sálà olóní ìtìláwò lórí so kí èèyàn sọ wípé èèyàn fẹ́ túbá indal gargarọ̀ ara wọn ò ní ìgbà lọ́wọ́ rẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ bákan náà tí òòrùn bá ti yọ ní ibùwọ̀ kò sí afẹ́ra fúlàní kan mọ́ kò sí túkì lẹ́ka mọ́ ó ti parí so báàbù táwọ́bà ó ti tì nìyẹn nítorí náà tẹ̀sù ifá gbogbo màá túbá màá túbá màá túbá màá serious orí mi máa dúró ọ̀rùn mi máa straight ká mọ́ fi ọjọ́ sí o ó ṣe pàtàkì o kọ́lọ́mọ̀ bá àbíkọ́ lápé dóòlà ẹnìkan kan wá ọlọ́mọ̀ bá subhanahu wa ta'ala ọlọ́mọ̀ bá ní àyà náà láti kà yẹn àfáwà sí sọ́dọ̀ alfàzán sọ pé ìdá àdọ́rọ̀ ni mọ́ látúkú bá lè tàwùbà ikú bá ti dé kò sí tàwùbà kankan mọ́ wàyí kánà nìsan láyà záàlù hayyan kódà kẹ́lì mọ́ ti dálára ẹni yẹn tàlá tó kú bá ń tọ̀ọ̀bá tó hó ń bá ṣòdúró mọ́t níwọ̀n ìgbà tí ẹ̀ṣìdọ́rù bá ti ṣẹlẹ̀ tó ti súnmọ́ jíjáde ẹ̀mí torí pé ẹ̀mí kì í fẹ́ ẹ̀kan náà ní mọ́ dáadáa lára fàálẹ́ yìí ayé bá dìrọ̀ bí tọ́ba wàlá yóò ajílu á fáwọ́rọ̀ máa yọtú wọn nígbà tí èèyàn bá ti ṣàṣe àbúdẹ́sẹ̀ ojú ẹsẹ̀ náà ní ti kó túbá kó má sọ wípé òun ó sùn túbá di ọ̀sán tàbí alẹ́ tàbí ọ̀la wàlẹ̀ ìsáàlù lẹ́yìn sàmà súnmọ́ yàtọ̀ òun nínú kọ́tọ̀ àwa ní èèyàn ò lè máa rìn kórí ó máa mì kò sẹ́ni kankan tí kò lè ṣàṣìṣe wàtẹ́kítì bákan náà kùjẹkùjẹ ò sí lára wa wàzámù bákan náà àlè mọ̀ dẹ́sẹ̀ ولكن الله جل وعلا برحمته فتح باب التوبة ṣùgbọ́n nínú igbó ọ̀rọ̀ ọba àlejòọ́lá ó sílẹ̀kùn àánú rẹ̀ fún tuntun bá kò sí ní títì ọ̀dà ilé ìhà ọlọ́run ọba sì pè wá sí ọwọ́ àádọ́ta ń jẹ́ sódọ́ lákàáyé ìdá àsọdáta fi tàwọn bá ọlọ́run owó foríjì wá tí a bá sòdodo nínú táwùbà wa hajjal káfíìn kódà tó fi lórí kèfìrí ìdá táàbà táàbà Allahu alayhi tó bá tọrọ tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó ń gbà tuntun ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ wípé ọlọ́run ní sọ fún àwọn bá wọ́n láwọn ò ṣe kúfùrù mọ́ tọ́lá àwọn tó ń ṣe tọ́lọ́run yóò fọ́ọ̀rù láhùn máa kọ̀ sípàdà gbogbo ẹbọ tí wọ́n ti ṣe gbogbo orogún náà ti bọ́ náà wá ọlọ́run ní òun fún gbogbo ẹ̀jẹ̀ wọn. mílíọ̀nù kúfùrù nínú kékeré wà ṣírí àtẹ́bọ wà kọ́tù nufus àti gbogbo ẹ̀ ló tó ti tọ́ wọn bọ́ ọ̀gáyé báyìí àwọn nǹkan míì tí ó yàtọ̀ sílẹ̀ tí wọ́n dárúkọ yìí. ìdá àtàbù sábà wọ́n wà ní. tọ́ bá tọrọ tútúbá ọlọ́run gbà tútúbá wọn. wà fún ìhàdìyí التوبة تجب ما قبلها حديثي كل العافية لا أصل لها لا أصل له الشيخ نصر الباني وصوبين الصحيحة لا أعرف له أصلا حديث ليس ولا العافية الحديث يفعل مسلم حديث عمرو بن عاص رضي الله عنه sáàmì bí sọ́lá sọ́lá sọ wípé a máa lè ń islam ya fi hìmù máa káàna kọ́bla wà annan hijira sáàdù máa káàna kọ́bla wà ya fi hìmù máa káàna kọ́bla hù eléyìí ni ó fẹsẹ̀ rílẹ̀ sáàmì bí sọ́lá sọ́lá sọ gbogbo pátápátá yọ ló bákan náà yóò pa gbogbo àṣetí ẹ̀ yóò parẹ́ bákan náà hajj yóò pa gbogbo àṣetí ẹ̀ bá ti ṣe yóò parẹ́. fàlì mùsùlùmí di hajj àti ilẹ̀ tọ́wọ̀bà mùsùlùmí ní bùkátà sí ìtọrọ tutuba bàkàrẹ̀ nàbí ìsọ̀làsọ́lá yẹ̀sẹ̀kìrì lọ́ha wàyàtúbù ilé ìfìyàwó ni àtìfàrà mi ní àti màrọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi máa tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ntólé ní ọgọ́rùn-ún lójoojúmọ́ kọ́lá sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam sọ wípé àyù anas ẹ̀yìn ìmìíràn tí ó wí lọ́lọ́ ẹ wá ọlọ́run ọba ní onítútúbà ẹtúbà sọ́dọ̀ ọlọ́run fàyínì àtúbù ìlàlọ́hì ìtòlíọ́nì akthara min sab'ina marra torí pé èmi mo máa ń túbà sọ́dọ̀ ọlọ́run ọba lójúmọ́ ni tó lé ní ìgbà àádọ́rin wàyó sì láwù àṣàbù fil majlis astaghfirullah astaghfirullah akthara min mi'ati marra nígbà míì àwọn sọ̀hábà wọ́n máa ń kà á tí wọ́n máa wo ẹnu ẹ̀ bó ti ń bó ti ń mì wọ́n sì rí i pé èyí tí àmì sọ́là sọ́là ń ṣe lásìkò ó ju ọgọ́rùn-ún lọ. wọ́n wà Rasulullah sallallahu alaihi wa sallam àbá ní ànábì ọlọ́run ọba sì ní o ọ̀kẹ́ ìfàgbẹ́fẹ́ ìrìbí bó o wá ní ẹni tó tún yàtọ̀ sí. fanánù bí hajj ti ìlà tàwùbá a ní bùkátà sí ká tọrọ tútúbá lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àwọn àìṣedéédé wa àtàwọn ẹ̀ṣẹ̀ wa wàlẹ̀ ìsáàrùn lẹ́sà màásùmọ́ kò sí ẹni tí kò sí àmọ́rin orímọ́mì kò sí kò sẹ́ni tí ò ní dẹ́ṣẹ̀ kò sẹ́ni tí ò dẹ́ṣẹ̀ kò sẹ́ni tí wọ́n fún ní ìjánu tanyanya lórí wípé ó bọ́ bọ́sẹ̀ kó òun ìyapa àṣọ náà bá tàbó bọ́ bọ́sẹ̀ kó ẹ̀ṣẹ̀ yakọ̀ òun àìṣe déédé yóò mọ̀ wá látọ̀dọ̀ wa ọ̀yẹ́kọ̀ omi ni òkàtọ̀ àṣìṣe ọwọ́ àbí hajj ti là sáwùbá àwọn ọmọ nìyẹn ní bùkátà sí láti lọ túbọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba àlùkọ́lá walhamdulilayi anallaha fata alana baba tawba adúpẹ́ fọlọ́run tọ́lọ́run ọba àlùkọ́lá ó sílẹ̀ kó tutù bá rẹ̀ lẹ̀ fún wa wàhádà náà àyè fúbalà mi nà àyè mùfọwà zùnúbànà ọlọ́run ọba ṣàdé fún ayé pé tọ̀ gbà lọ́wọ́ wa owó gbà tutù bá wa bákan náà ó sì pa ògbó ẹ̀ṣọ́ wa rẹ́ قال المؤلف فوى الإمام البربهاري وصحيحه ومن لم يشهد بمن شهد له رسول الجنة ẹnikẹ́ni tí ó bá jẹ́rìí tí ó gba ìjẹ́rìí táwọn ẹbí jẹ́ fún àwọn sọ̀háábà radiyallahu anhum táwọn ẹbí sọ wípé inú àlìjẹ́nà ni wọ́n wà fọwọ́ sahibu bìdà irúfẹ́ oúnjẹ òun ní bìdà àmì ọ̀dọ́láàlà ẹni àmì ní ṣáàkùn fi ma qala rasulullah lórí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ fún wa ash-shahadatu bil janna aw bin nar ìjẹ́rìí pé lágbájá inú àlìjánà ló wà tàbí inú náà áádá inda al-sunnah wal jama'a fi tafsir lọ́dọ̀ àwọn àfa al-sunnah wal àlàyé wà lórí ẹ̀ ọmọ iṣẹ́ ìdáláwò rasulullahi bil janna aw nar shahidna lahu bidali ẹni tí ànábì sallallahu alayhi wa sallam bá sọ ẹni ọmọ náà níbàámu sí njẹ́ ànábì sallallahu alaihi wa sallam tí ó sọ ẹni ọmọ àlìjẹ́nà níbàámu sí njẹ́ ànábì sallallahu alaihi wa sallam tí ó sọ ìyáná Rasulullahi sallallahu alaihi wa sallam la yantiqu anil hawa in huwa illa wahyun yuha onípa ànábì sallallahu alaihi wa sallam kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu yóò sọ̀rọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú wáàyí inspiration ṣùgbọ́n ní bẹ́ẹ̀ni kankan wá pé ọmọ àlìjánà ni àwọn anáwó fi náà tàbí pé ọmọ náà ni fanáàlú lánà ṣáàdù bí jánà sí àwọn obìnrin rìn lè àhàdì àwa ò ní sọ wípé ọmọ àlìjánà lẹ́nìkan àbọ̀mọ náà lẹ́nìkan báyìí náà rújú lè mọ́sílẹ̀ wà ní káàfù wà ní sí ṣùgbọ́n tí ó kàn wá àwa àlì súnà kan wípé ẹni tí ó jẹ́ ni ire kọ́lọ̀ fi sálì jánà wà ní káàfù wà a sì mọ páyà fún ẹni tí ó ní kùdìẹ̀kùdìẹ tó tọ́ ọlọ́run àìmọ́ o àmúntọ́rọ̀ ló jà sí hada min haithun afrod àbá ní ìta ń sọ yìí tó bá di ẹlẹ́yọ ọ̀sọ́ka ní o lórí ẹnì kọ̀ọ̀kan àmọ́ min haithun umum ṣùgbọ́n nípa pé lákòótán dé fanánù náà àfẹ́kìdọ̀ annal mu'minuna fi janna àmì lẹ́yìn nígbà gbogbo àwọn mùmí nígbà lóògbé ọlọ́run náà àlùjànnà ni wà á nàlùkù fàárù kú láhùn fi náà àdìgbà àwọn kèfèrí inú náà ni wọ́n wà min haifil umum ní àgbáríjọ ni o amma min haifil afro ṣùgbọ́n lẹ́lẹ́yẹ ẹyọ falabudda nínú tẹ́sí ọ̀ràn yẹn òní tí a fọ̀ sí wẹ́wẹ́ fanánù la nájìdì mú ní ààdì ìbìjà nẹ́sìn àwòrán ilé abidjan ilé ìbìnà kìtàbí wa súnà àwa ò ní sọ ẹni báyìí o ọmọ àlìjánà yìí tàbí ọmọ náà ni àfikárẹ́ rí nínú kitab àti sunna وقد شهد النبي صلى الله عليه وسلم لأناس من الصحابة أنهم في الجنة النبي صلى الله عليه وسلم ti jẹ́rìí ó dẹ̀ fi sọ àsọtẹ́lẹ̀ fún wa nípa àwọn èèyàn kan náà àwọn èèyàn náà wọn sọ̀hábà annahum fi janna nínú àlìjanna ni wọ́n wà ọ̀nàánú nọ́pọ̀ annahum min àlìjanna àwa náà sọ níbàámu sí sọ táwọn ẹbí sọlá sọlá sọ fún akínú àlìjanna ni wọ́n wà bí àyà nìyí pẹ̀lú orúkọ wọn lẹ́yọ wà àṣùkáàsì àti pásánálítì wọn lẹ́yọkọ̀ọ̀kan wọ́n mú aṣọ́rọ̀tún mọ̀ṣúhùn lẹ́hùn bil janna àwọn náà ni àwọn mẹ́wàá tí wọ́n jẹ́rìí wípé ọmọ àlùjànnà ni wọ́n alùkùlàfáàwùl àrùbá àwọn afáà mẹ́rẹ̀ẹ̀rin afáà abubakar umar usman àti ali aláwọ̀kọ́ bákan náà afáà tọ́lá afáà zubair saad bin abdulwakos sa'id bin zayd bin amr bin nufayl wa abu ubaida bin jarrah وعبد الرحمن بن عوف هؤلاء شهد لهم رسول الله صلى الله عليه وسلم أنهم من أهل الجنة أما واي النبي صلى الله عليه وآله وسلم جري كما الجنة نوا فنحن نؤمن بذلك أنا نقول بغبوبي ونقطع أنه من أهل الجنة بعيانه bákan náà ká sì sọ pọ́nbélé pé àwọn táwọn rí dákọ̀ yóò à ọmọ àjẹ́nà ni wọ́n wà ní onílùú àtùgbùdọ̀ nígbàgbọ́ wípé gbogbo àwọn sàbí pátá ọmọ àjẹnà ni wọn àlèbí náà máa ń tó wọlá sóbà àwọn tí wọ́n kú lẹ́ni tí ń jẹ́ sàbí súbà rinlẹ̀ fún wọn wàlámìyàn dù tí wọ́n sì kó mọ̀ anna allah jalla wa ala qala nípọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala sọ wípé laqad radiyallahu 'anil mu'minin ibi yubay'unaka tahta ash-shajara ọlọ́run subhanahu wa ta'ala sọ wípé òun ọlọ́run ọba ti yọ́nú sí àwọn olùgbàgbọ́ òdodo nígbà tí wọ́n ń gbàgbéyà lọ́wọ́ ànábì sallallahu alaihi tahta ṣájàrọ̀ lábẹ́ igi náà òun náà ni bay'atu ridwan waqal ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ wípé wasabiquna al-awwalun min al-muhajirina wal-ansar àwọn tí wọ́n ti ṣáájú tọ́jẹ́ ní ìṣáájú nínú àwọn muhajirun àwọn tí wọ́n fi léfọ̀ náà lẹ̀ wọ́n jẹ́ àwọn ará mọ́kà tí wọ́n sì rìn àjò lọ sí ìlú medina wal ansar àti àwọn tí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wal ladina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n tún tẹ̀lé nípa wọn nípa dáadáa níbi dáadáa rọ́bì ọlọ́wọ́ àánihù ọlọ́run ti yọ́nú sí wọn wọ́rọ̀dù àánihù àwọn náà sì yọ́nú sí tọ́lọ́wọ́ bá àlìkọ́lá palẹ́jì fún wọn wà á jaláhùn jannatin tajri tahta al ọlọ́wọ́ bá àlìkọ́lá sì pèsè fún wọn jannatin àwọn àlìjánà kan tajri tahta al tí àwọn akérèmọdò sàn lábẹ́rẹ̀ ọ̀sọ̀hábàtì rasulillahi sallallahu alayhi wa sallam كلهم في الجنة بشهادة الله سبحانه وتعالى. wa ta'ala gbogbo àwọn sàbí ànábì iná àlùjẹ́nà ni wọ́n wà ọlọ́run sọ bẹ́ẹ̀ wa khussa minhumul ashara wọ́n wá sàdáyanrí mẹ́wàá nínú wọn wa ahlu bay'ati ridwan bákan náà àwọn ahlu bay'ati ridwan wa ahlu badri àtàwọn ahlu badri alladhina warada lahum fadlun khass tó yẹ pé ọlá àti wọn kò jọ tẹlùmíì àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ti ná owó wọn ṣáájú fásitì mọ́síkà àzọ mùdàrọ̀já ọlọ́run ní àwọn eléyìí wọ́n tún tóbi lẹ́sàn nílẹ̀ lẹ́dí náà à ń fakú mi bá àkọ́ọ̀tàlù ju àwọn tí wọ́n padà wá náwó létà táwọn náà sì jagun sójú ọ̀nà ọlọ́run bá àlejò ọlá fálẹ́dí náà asìlámù kọ́bílẹ̀ fàtì àwọn tí wọ́n gba islam ṣáájú fásitì mọ́síkà àwùláì àbùdọ̀ nílẹ̀ lẹ́dí náà asìlámù bá dá fásitì mọ́síkà àwọn eléyìí lọ́lá àjọ àwọn tí wọ́n gba islam lẹ́yìn fati mọ́kà lọ àsọ̀hábà tó yàtọ̀ fáwọn lónà bí la ṣak àwọn sàábé wọn sí nílẹ̀bù kankan náà tọ́ba kọ sọ́ba pé wọ́n jẹ́ sàábé tọ́ba kọ̀ọ̀kan ni ṣùgbọ́n láàrin ara wọn náà wọ́n lọ́lá jura wọn lọ o kagbọ̀ yìí yàtọ̀ fáwọn lónà bí la ṣak wọ́n lọ lájú ara wọn lọ dáadáa wọ́n ara wọn lọ dáadáa walakin kulluhum ṣùgbọ́n gbogbo wọn wà àrùbọ́hún wàlá ahada yas'anu fi sahabiyyin min sahabati rasulillah wà gbogbo wọn ọlọ́run bá àlejò láti ó bá yẹnu sí wọn wàlá ahada ẹnì bẹ́ẹ̀ gbé láti bẹnu àtẹ́bì kankan náà àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba sọ́nà ọ̀tàlá gbogbo àwọn tí wọ́n mélè ní manhaj tí wọ́n pọ̀ sí tó yẹ kó náà pèpè sí kọlọ̀kọ́ bá dárí padà síbi òdodo. illa ala lahwa kò sẹ́ni tó dánwò àtàwọn onífẹ̀ẹ́nu wàhálà bídà àtàwọn bídà min khawarij min khawarij wal rafida àtàwọn rọwáfì wà gáìrì yìí min al marafida ọlọ́run bá àlejò alákòóso àwọn akódó tì wá. falẹ́bí yẹta àlè òmìnira kòlàfà fìlì kòlàfà ìrọ́ṣídì àwọn tí wọ́n ń dáná àtẹ́lẹ̀ àwọn kòlàfà ìrọ́ṣídì abubakar umar usman wàyẹ̀sífù bíbólmù tí wọ́n ń pè wọ́n ní alábòsí wàyẹ̀sífù àbàbákiri wà umar bí annahuma sanama quraish tí wọ́n sọ pé abubakar àti umar pé òòsà àwọn òòsà táwọn quraish kan kó sí lórí òun méjèèjì wà annahuma jìbìtì tí àwọn gangan ní Egypt wà tọ̀gùt hádà azọmùdọ̀lá alámúlẹ̀ yahudu ọ̀nà sọ̀rọ̀ àwọn ilé ìsọnù tí wọ́n burú yahudu àtàwọn ọ̀nà sọ̀rọ̀ lọ. pàlì yahudu ọ̀nà sọ̀rọ̀ àwọn yahudu àtàwọn ọ̀nà sọ̀rọ̀ láyà na hádà fi sọ̀hábà ti rọ̀súlì láì àwọn yahudu àtàwọn ọ̀nà sọ̀rọ̀ ò lè sọ irú nǹkan báyìí táwọn ṣe sheikh hamad suleiman alayub al-misri hafizahullah nínú sharhu rọ́fù wàtẹ́fúnlẹ̀ wọn wọ́n ní àwọn ṣíà itú tí wọ́n pa tọ́pọ̀ àwọn sàbí pa lórí ahọ́n àti lórí ẹ̀mí wọn àwọn yahudi nàṣọ́rọ́ wọn tó bẹ́ẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ táwọn tàbí ànábì sọ̀rọ̀ àyọ̀ sọ̀rọ̀ wọn tó bẹ́ẹ̀ kan sọ bẹ́ẹ̀. eléyìí nínú àwọn dọ̀gí náà àwọn dọ̀gáyìn jámù dọ̀gí náà ti ń bẹ lẹ́mìí àwọn ṣíà sí àwọn sọ̀hábà òní tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìkórìíra kèéta eléyìí tí ó rọ̀ mọ́ ẹ̀sìnkọ́ ọ̀dọ̀ àwọn ṣíà àwọn ṣíà wọn sí lórí ọ̀nà lánàá wọn sí lórí ọ̀nà lónìí wọ́n bá tún bá lọ́la wọ́n lè wà lórí ọ̀nà wọn sí lórí mọ́nà àti ìlànà àti àpapọ̀ àti ìtìlẹ́kọ́mọ́ adáhùn mọ̀ lọ. wàhùn yahudi wàhùn yahudi wà nasara wàhùn láyé dàhùn ní islam àwọn táwọn kú sọ yà wọn àwọn ṣíà yìí wọ́n ń pàpè mọ́ pé mùsùlùmí làwọn wọ́n yẹ kúrú náà áyè ni wọ́n tọ́lá ṣẹ ni àwọn dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ burúkú báyìí wọ́n láwọn kílẹ̀ yahudi wọn náà sọ́ra wọ́n bá sọ fáwọn yamadu láwọn yahudi àtàwọn yàn sọ́ra mọ́n káyìrìkù tá ló lóore jù ní kọ́ọ̀lù asáàbù musa wọ́n ní asáàbù musa ni àdìsí kan sọ bukari yahudi kan nǹkan kan ó fẹ́ búra

ta ọlọ́run ọba tó fi ọlọ́run ọba tó rán ànábì muhammad sallallahu alaihi wasallam tó rán nífẹ̀ẹ́ ó fi búra ọba fọ ìtì yahudi fàtàkà sọmọ ilà nàbí sallallahu alaihi wa sallam kà sọmọ ilà nàbí sallallahu alaihi wa sallam yahudi bá fà lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ní yá rasulallah ẹ òjíṣẹ́ arákùnrin tí mo mú wáyé ó fọ ìtì mi lórí pé mo sọ wípé fawarabbi alladhi ba'atha Musa bil-haqq pé mo sọ wípé ah, mo fọlọ́run ọba tó rán ànábì Musa ń fẹ́ mo fi búra mo gba ètò ìlòtí ànábì sallallahu alaihi wa sallam ànábì láì fi sàádé náà ní hmm? ànábì láì fi sàádé náà ó ní la tufaddiluni la tufaddiluni ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ gbọ́lá fún mi aláṣà ìlànbíà lórí àwọn ànábì tó kù ẹ mọ́ gbọ́lá fún lórí àwọn ànábì tó kù ó fi bá sọ̀hábà yẹn wí ṣùgbọ́n kò túmọ̀ sí wípé kì í ṣe ànábì sọ́lá sọ́lá nínú àgbà àwọn ànábì tó kù lọ. ìdìbò náà sọ sallallahu alayhi wa alihi wa sallam. وهؤلاء يدعون الإسلام ويقولون هذه المقولة الشنيعة ولا أكيل لليهود والنصارى من خيركم قالوا أصحاب موسى ولا أكيل للنصارى من خيركم طبعا بالعوام نصارى يبقى تعالوا له رجلوني قالوا أصحاب عيسى هون عن صحابين عن عيسى عن حواريون وهؤلاء لو قيل لهم هؤلاء هو أمين هؤلاء يجدون الأمين هم أولئك ọtí kọ̀dẹ́tẹ̀ wàháwùlà ló wà lóṣù òwúlà wàháwùlà làókì lálàfò àwọn táà ń sọ̀rọ̀ wọn yìí tó máa béèrè lọ́wọ́ wọn mọ̀nsárùkọ́m ta ló burú jù náà àwọn ìdálójú yín kọ́ọ̀lù sọ̀hábà tó rọ̀sùn nílá wọn làwọn sàbí àná ìdìyàn burú jù náà àwọn ìdánlọ́wọ́ hádà wáhùn ṣètọ́nù ìsípayá ìsù ni tó fi sínú ọpọlọ àwọn ṣíà lọ́sàlọ́sàlám. fàájì yìí masala tó ń kọ̀tìrọ̀ jìgbà wọ́n sọ́lá ìfọ̀zá wọn ní masala yìí alámọ̀rí alámọ̀rí tó léwu púpọ̀ ni kọ́lọ̀ kó dé ìlànà kankan wa. kọ́lá ní alifu rahimahullah kọ́lá malik bin anas man lazima sunnata wa sẹ́lìmà minhu أصحاب رسول الله صلى الله عليه وسلم ثم ما ثم مات كان مع النبيين والصديقين والشهداء والصالحين وإن كان له تقصير في العمل. فني من لازم سنة أن tó bá dùrọ̀ mọ́ súnà súnà tó dùrọ̀ mọ́ súnà wàsẹ́lì mọ́mí ni tí ó sì sọ àwọn tàbí ànábì di mẹ́ta tọrọ kó mọ̀ tí wọ́n ta yín tó mọ̀mọ́ ó sì kú lórí ẹ̀ káàna máa nàbì yìí nà wá sí di kí nà wá ṣùhádá wá sọ́ọ̀lìfì yóò wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba àtàwọn olódodo àtàwọn tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn àtàwọn ẹni sunna alayhi wa ilman wa ó ṣe é ó fi ṣiṣẹ́ ó lò ó nímọ̀ ó mọ̀ ó lè lò wàyìntì kọ́ọ̀dà ó sì jù sọ́kàn ó ní láti sọ́kàn pé súnà yìí mo gbọ́ yé mo sì ń ṣe mí ṣe tó tako súnà tí mò ń sọ yìí mo gbọ́ yé pírátíkà mi ò tako tíọ́rì ó lò ó màmá tá a làzà yìí ó sì kú lórí ẹ̀ wàtẹ́lì màmí ń gún àṣọ̀hábà tó rọ̀ sórí láà kò sì sọ àwọn sàbẹ́ ànábì di mẹ́ta tọ́rọ́ kó mọ̀ sí wọ́n ta yín lámúyẹ àmì fi hìm kò bẹ́nà àtẹ́lù wọn a ó fi áhàdì nìyó tàbẹ́ nìkankan nu wọn sọ̀rọ̀ máa nàbí jíìnà yóò wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run as-siddiqin àti àwọn olódodo ṣùhàdá àti àwọn tí wọ́n jẹ́ ṣùhàdá tí wọ́n jagun ẹ̀sìn ọlọ́run sọ́ọ̀lì fi àti àwọn ẹni rẹ̀ lẹ́ánàrú mùtí ń bìláhì wa rasuli torí pé irúfẹ́ ń tọ̀hún ó ń tẹ̀lé ọlọ́run ó sì ń tẹ̀lé anábì sọ́lá àlùsọ́lá ọlọ́run bá ní wà mọ́ yẹtù ìlọ́hà wà rọ̀súl fàwùlà àyíká má àlẹ́dínà àmì àmọ̀lọ́run àléyìn nínà nàbìyínà ọ̀sùdìkínà ọ̀ṣùwàdá ọ̀sọ́ọ̀lùfẹ́ wà á sùnà òlà ìkà rọ̀fì kọ̀. kọ́ọ̀lù ọ̀rọ̀ tá a fà sọ yìí pé àwọn sàbí ànábì sọ̀lá àlùsọ́lá wọ́n bọ́sẹ̀ kúrò ní orí ahọ́n òǹtọ̀hún fàlámù yẹn kí sòhómù wàyẹ́ tààmù sí hìn kò bẹ́nu àtẹ́lù wọn bákan náà ni kò sì dín ọlá tí ń bẹ fún wọn kò dínkù wàlọ́hù jalla wa ala ọlọ́run bá sọ yí pé wàlẹ̀ yìí rẹ̀ jáwó mi báàdì yáni àsọ̀hábàtà almuhajirin wal ọlọ́run ní àtàwọn tí wọ́n tún dé lẹ́yìn wọn bàbá ní àsọ̀hábàtà almuhajirin àwọn sàábé tí wọ́n já muhajir àtàwọn ansar wàlẹ̀dínà jáwù min ba'dihim àtàwọn tó tún wá lẹ́yìn wọn yaqulun wọ́n sọ wípé rabbana ighfir lana ọlọ́run bá wò foríjì wá wa li ikhwanina alladhina sabaquna bil iman àtàwọn tí wọ́n ṣáájú wa ní ìgbàgbọ́ wala tajal fi qulubina gílà ọlọ́run wọ́n fi sí ọkàn wa gíláhùn gíláhùn òun náà ni dọ̀gí náà tẹ̀m̀bẹ̀lẹ̀kún kèéta hasad fún àwọn tí wọ́n ṣáájú lilladhina amanu rabbana innaka ra'ufur rahim wàlhálà qala sheikhul islam àbálẹ́ ilé ìlú fàtí islam sọ wípé kí ni o nínú tíra àwọn al-aqidatul wasitiyya àmì ní usuli ahli sunnati wal jamaa nínú àwọn usul ahli sunnati jamaa salamatu qulubihim wa alsinatihim li ashabi rasulillah òun náà ni wípé ẹni wọ́n mọ́ àwọn wọ́n sì mọ́ nípa àwọn tàbí ànábì sọlá wàzákàrà àríyí àyà ó sì mú àyà yìí wáyé pé wàlẹ́bí náà jáhùn mi bá rí i àwọn tí wọ́n dé lẹ́yìn wọn yẹ̀kú lónà rọ̀bà náà sì lànà wọ́n sọ wípé ọlọ́run foríjì wá àríyí sàlámẹ́tù àlùsùn bàbá fauzan wọn ní eléyìí òun náà ní wípé ahọ́n wọn ó là wàlẹ̀ ìkwárí lẹ́bí náà sàbàkú náà bìí imán wàlá tẹ̀jà lílà ọkàn òun ní tẹ̀mọ́ tó dọ̀gí náà ìkìdí inú ọkàn ni ọ wà òní jáde lórí ahọ́n wọn ni áàdì yìí sàlámọ́tò alkulob wọn ni eléyìí òun náà ni a sọ wípé ẹ̀mí ńlá ahọ́n ńlá ni o táwọn sàbí àjọyìn sallallahu kọlù a sọ wípé kódà kẹ́ni ní kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn iṣẹ́ wàyín hasọ̀lá fàyínà lọ́ àyẹ́fìrú limọ́ yàṣá ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò forí jẹ tó bá wù ú ta'ala ọlọ́run ọba sọ wípé iná lọ́ àláyẹ́fìrú àyíṣòro kàbí ọlọ́run kò ní forí jẹ ẹnikẹ́ni tó bá wà orogún wàyẹ́fìrú máa dún náà dàbí kalimọ́ yàṣá ṣùgbọ́n yóò forí tó bá wù yàtọ̀ sí yàtọ̀ sí ẹbọ tó túmọ̀ sí pé

قول فضيل بن عياض أبو علي رحمه الله فضيل بن عياض قل إذا رأيت رجلا من أهل السنة إذا رأيت رجلا من أهل السنة تباري لك تجاه السنة فكأنما أرى رجلا من أصحاب رسول الله mo máa ń fi ìdí ìgbà tí mo rí kan náà àwọn tàbí anábì sánlá sánlá lè ánà hù tábì òun láhùn nítorí pé ó ń tẹ̀lé orípa àwọn sọ̀hábà lè ánà máa ń tẹ̀lé àwọn sọ̀rọ̀ mínìmù ẹni tó bá sì tẹ̀lé wọn ó ti dára wọn náà nìyẹn ọwọ́ kàmọ́ kọ́lá Malik wọn ni eléyìí wà nígbà mú sọ̀rọ̀ tí mọ̀ Malik sọ wípé wùláyé kàmá lẹ́bí náà ní amallahu alaihim àwọn èèyàn náà ni wọ́n wá pẹ̀lú àwọn tọ́lọ́wọ́n bá àlejò láti parí ìbẹ̀rẹ̀ rẹ̀ lé wọn lórí tàbí tàbá àwọn sọ́ọ́rọ̀ nìyí ẹni tó bá fi tẹ̀lé wọn ó dára wọn náà nìyẹn wọ́n sì papọ̀ mọ́ ní ẹ̀rí gan ó ní kọ́ọ̀lù wáyé dáárọ̀ àìsùn rọ́jùlán tí mo bá rí ọkùnrin kan ní àlè dídà nínú àwọn oníbídíà فكأنما أرى رجلا من المنافقين يقول أبو قاسم مريك أنا منافقي إذا رأيت رجلا من أهل البدع والأهواء والمخالفين لأهل السنة tó bá rí ẹnìkan inú àwọn alùbídà náà onífẹ́ ẹnu àtàwọn àdàdálẹ̀ al-mukhalifina li ahli sunnati tó yẹ pé gbogbo tí wọ́n ń ṣe láyé ó ń ṣe pàfi súnà fakannama ra'ayta rajulan minal munafiqin ó dàrẹ́ dábìgbà tó bá rí kan náà mọ̀nàfikì ni o alladhina kanu yad'una al-islam àwọn tí wọ́n ń pe àtìmọ́ islam fi bọ́ọ̀lù ní gbangba wà ó ń kú fáàrù fún báàtù kèfèrí ni wọ́n ní kọ̀rọ̀ rìdúnà ní mọ̀kọ́dá wọ́n fẹ́ mọ̀ tàn wá jẹ ni wọ́n fẹ́ gbá wa wọ́n fẹ́ mọ̀ gbá àwọn alùsùnà ọ̀lùtọ̀má wọ́n ó mọ̀ ṣe ìzáàrù kó ní súnà làwọn ṣùgbọ́n kí ni o dọ̀gọ́ ìnù ń bẹ nínú ẹ̀mí wọn dọ̀gọ́ ìnù ń bẹ lẹ́mí wọn ẹ̀mí wọn korò ọkàn wọn sì dọ̀tí ó kún fún ìbàjẹ́ fàárì làwà àwọn onífẹ̀ẹ́ wàhálì bídà àtàwọn oníbídà fíhìm ṣíbù mú mi lẹ́nu mùnáfìkì wọ́n jọ mùnáfìkì púpọ̀ yà á náwó ìzúrú ní Islam orúkọ ara àbò ṣálá àjọ ṣe ní àjọ àbẹ́ni àtúnú kan ẹ̀rí ìmọ̀ tàgá ìmọ̀ tó gbẹ̀ ìmọ̀ gbogbo ẹ̀ níwọ̀n ṣe ṣùgbọ́n aláàfin náà ń yẹ pẹ̀lú ṣùgbọ́n ohun bídíà àbátọ́lá alfawzan àti ìdáhùnlá wọ́n ní ilé inú rẹ̀ àwọn náàbìkì fọ́wà inú gbọ́nà ọ̀bẹ́ ìrọ̀hìmáhùnlá wọ́n ní alájábù mímọ̀ yẹni olùyàmọ̀ ilẹ̀ àsùnà ìmọ̀ ó ní o lónìí àwọn ìyẹn pẹ̀lú súnà wà á jàbù mímú alìmùjíbù ilẹ̀ àsùnà ṣùgbọ́n tó tó wá tún sẹ́ ìmọ̀ jù ú lọ ní wípé àwọn èèyàn tí wọ́n tún wá jẹ́ ìpẹ́ tó ń sí súnà wọ́n tún wá kéré púpọ̀ táwọn tó pèpè sí súnà ẹ̀wọ̀n gan ẹni tí àwọn tí kìkì súnà láwùjọ wọ́n lè kí ni o wọ́n kéré ìmọ̀ kan nù. ìmọ̀ tó tún wá jù lọ ni wípé àwọn tí wọ́n tún wá ní ìsìdábà sí dáwà súnà wọ́n tún wá kéré púpọ̀ jọjọ. tẹ́ bá wo àwùjọ lónìí a rí i pé súnà ó ti dàgbèjì ẹ̀rẹ́ ẹ̀kọ́ ó ti di àjèjì pátápátá débi wípé bẹ́ẹ̀ pọ́nrọ̀ nígbà lọ tó bá dágbére pé òun lọ sí skul o wọ́n bá parí fọ́ọ̀sì àbá tó wálé báyìí tó gbé ògbọ̀n wálé tó ṣe súnà wálé àbádé tó wọ́n pé a ah, ṣe o ti change course ni àbọ̀bọ̀ òròjò títà ló wà ṣé wọ́n ti ṣe islamic and abisọ ní títà ni wọ́n fi rárá pé civil engineering náà ni mo ṣe rárá o ò jọ engineer wo mo ṣe múra.

wọ́n kéré púpọ̀ wọ́n kéré púpọ̀ wọ́n kéré púpọ̀ bila shak láì ní méjì annahu ya'ti azmanu àsìkò kan bọ̀ takunu sunnatu gariba fi ahliha sunna ó di àjòjì lọ́dọ̀ àwọn tí ń ṣe é yóò di àjòjì lọ́dọ̀ àwọn tí ń ṣe é wàkúlàmà tààkàrà zaman àbániwò gbàtà àsìkò bá ti ń sún sẹ́yìn sọ̀rọ̀ ti sunnatu garibatan ni òun náà lè súnà mọ̀ kékeré ni o ní ìmọ̀ dàbíjì ní ìmọ̀ dàbíjì wà á lè súnà fi gbọ́rọ̀ bá a àwọn á lè súnà wà kékeré ni o wọ́n di gbọ́rọ̀ bá a wọ́n di àjòjì wọ́n di àlejò nasala salamu fatuba nínú gbọ́rọ̀ bá a àná lè ní tọ́ ẹ fáwọn àjòjì náà ní ìró òdòdó nasalala subhanahu wa ta'ala an yaj'alana. من الغرباء ولهذا قال صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا أنا بالإسلام الدرع العجوجي وسيعود غريبا yóò padà síbi àjòjì rẹ̀ padà kàmọ̀ bàdà á gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ fàtúbà lílu gùrọ̀bá ẹ fún àwọn gùrọ̀bá ẹ fún wọn ní ìró ìdùnnú túbá àpá kan sọ pé àyè kan ní jẹ́rọ̀ láti jẹ́ náà àyè kan ní jẹ́bẹ̀ láì jẹun náà kọ́lọ́ ọba àríkọ́lá kí ó fi ta wá lọ́rẹ ẹgbẹ́ bíi wáyé ló náà tó ṣe jẹ́ ìran kan nínú àwọn ìran ìyanu náà kọ́lọ́ ọba àríkọ́lá kí kò sọ à ń bẹ̀. kọ́ọ̀lù mọ́nì ìgbòròbá ya ta ni àjòjì lè òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lù ànábì sallallahu alaihi sọ wípé. alladhina yuslihuna idha fasada an-nas àwọn tó yẹ yí pé àwọn ni wọ́n ń tún nǹkan ṣe nígbà táwọn èèyàn bàjẹ́ tán àwọn tó yẹ yí pé àwọn fúnra wọn wọ́n ṣera wọn lọ́tún wọ́n ṣe dáadáa nígbà táwọn èèyàn tàdé ẹ̀rùn kálíkò tara ẹni ìsìn ọ̀gọ̀rọ̀ ló ti tàdé ọ̀gọ̀rọ̀ ló ti tàdé lásìkò tá a wà yìí ẹni tí ọlọ́mbá wa là kúrò nínú fìtínẹ́tù náà tọ́lọ̀ ń là á tóun ò tàdé kó dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala wa fi riwayatin nínú ìwáyà mi yuslihuna ma afsada nas àwọn ni wọ́n ń tún in tí àwọn èèyàn ti bàjẹ́ àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n tún ṣe àwọn eléyìí òun àwọn táwọn ẹbí sọlọ láàyè sọlá táwọn ẹbí pè ní gbòròbá bàbá ní àwùlá ìhùmùrù gbòròbá àti àkìrì zaman àwọn tá à ń sọ yìí àwọn ní gùrọ̀bá àti áàkiri zaman ní òpin ìgbà ìdá fasada náà nígbà tí gbogbo èèyàn bá ti bàjẹ́ tán ti tàdé tán ti pín ìkùn tí wọ́n ti jẹra fàhùn yàtọ̀ àmọ́ sàkó náà bí súnà àwọn eléyìí àwọn ni wọ́n dúró mọ́ súnà wọ́n dúró mọ́ wọ́n dúró mọ́ pẹ̀lú eyín ní ọ̀gán wọn jábọ́ wàyẹ́sì bírúnà àlàmọ́ náà làhùn náà àdá wọ́n sì ṣe sùúrù lórí ìwọ̀sí ẹ̀gbin àbùkù tó bá kàn wọ́n lórí wípé wọ́n ṣe súnà wọ́n ṣe sùúrù tó bá ṣe sùúrù ànábì ní túbà àlàfo àdìrí kan náà ọmọ ìyá wa ó wá sí yunifásitì àkúrẹ́ ń bí ní fúta ń bí ó ní first class ní first degree wọ́n sì sọ fún pé first class ló ní àmì fún ọjọ́ lórí ọgbọ̀n yìí àfáàrẹ̀ ló gbà dáadáa inshallah wọ́n sọ pé first class ló ní wọ́n pè é ní ohun táwọn kèké rí ẹ̀ first class ló ní àmì fún ọ kí lẹ́sẹ̀ rẹ irùngbọ̀n tó o ní oná lẹ́sẹ̀ rẹ kò dí àná lọ. wọ̀nyẹ̀sìrú náà lálàdà wọ́n máa ṣe sùúrù lórí ìnira àbùkù ẹ̀tọ́ wọn tó yẹ kí wọ́n fún wọn tí wọ́n wò pé àwọn eléyìí ó súnà ni wọ́n ẹ mọ́ fáwọn súnà wọ́n ṣe sùúrù lórí ẹ̀ ọlọ́run ọba yóò àwádọ̀ wọn pẹ̀lú tó lórí jùlọ lọ ọlọ́run kò sóore lọ́lọ́run bá lè ṣe fún láyé gbogbo láyé kó fi ní owó kò tó gàgà ayé ẹ̀sán kan ẹgbọ́n tí nígbà náà sọlá sọlá sọ wípé láwùká náà ti dúnìyà táàdìlú ìndàlọ́hí jàná àbàrò dọ̀tún mọ́ aṣọ̀rọ̀bá alkaafirọ́ súkìá tàmọ̀ anábìrin sílé ayé lọ́dọ̀ ọlọ́run tó bá tó tó bá wọ̀ sí gàgà jẹ́ pé tó bá gbélé ayé sórí scale tó ń gbé gàgà yìí ẹ̀fọn kan sórí scale tó bá jẹ́ wípé ilé ayé yẹn ó tẹ gàgà yìí ẹ̀fọ́ yóò àwùtúwé rẹ̀ ni mọ aṣọ́rọ́bàlì ká sọ̀rọ̀ sókè àtàmọ́ ọlọ́run ní fún kéèké lónìí ni ẹ gbọ́ báwọn sọ́nà tìrìmù ìgbà àdìsọ́ náà fíà ọlọ́run ò ní àdìsọ́ àfáwà sálà sáàyè ọlọ́run ò ní fún kéèké ní omi so gbogbo ìnira tó bá lè mọ́ bí kàn yín gbogbo ìwọ̀sí bá lè mọ́ rí nínú súnà ẹ dúró déédéé ẹ mọ́ change kọ́lọ̀ ẹ mọ́ pàwọ̀dà ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ blend ẹ mọ́ blend máyé ẹ mọ́ blend máyé gbogbo ayé gbìyànjú lọ. nítorí náà ànábi sọlá àlùsọlá ànábi fún wa nírò wàlákin bí short mọ́ wọ short àsọ̀bù alàlàdà èyí ó ṣe sùúrù lórí kíni o lórí ìnira ìwọ̀sí ẹlòmíì lè wòyọ́ tuntun ní à. èèyàn kóru gbàhánu èèyàn téèyàn mọ́ kóru gbàhá ẹnu ni téèyàn kó há ẹnu débi àgbọ̀n ló wà ṣùgbọ́n nítorí wípé ìkórira súnà ìkórira súnà ìkórira súnà gbogbo àwọn ìwọ̀sí tó bá kàn wá lórí ẹ̀ ká ṣe sùúrù wàyẹ́ sbírú na alálùgbòrò bá ti bẹ́ẹ̀ lọ́nà. a tún wá ṣe sùúrù lórí wípé láàrin èèyàn one million lápèjúwe tó bá wọ̀ tó bá wọ̀ sí ó yẹ kí ìwọ̀n nìkan nígbà rẹ ló súnmọ́ nínú àwọn ìyàwó tí ó ń gbé nílẹ̀ àwọn ìlú àwọn tètè ní oríṣi odidi stéètì kan kárí gbogbo òdó tètè kan wá wá àwọn fáwọn tó jẹ́ súnà tó jẹ́ àwọn ìdílé tó jẹ́ súnà dá wọn ní mọ́jú mẹ́ta lọ ní gbogbo stéètì kì í tèlú o ní stéètì kan so yóò lè yàn pé ah, èèyàn nìkan lèèyàn jẹ́ súnà so wáṣà ìpasánu isolation mímú tó bá mú yàn kéèyàn ṣe sùúrù lórí ẹ̀ wàyẹ̀ dúró náà alàlùbúrúbá bẹ́ẹ̀ nìyà wọ́n ṣe sùúrù náà lórí wípé àwọn nìkan ni wọ́n ríra wọn láàrin àwọn èèyàn annalẹ́bí náà yóò kàlí fún náà ń kẹ́sìrú ẹ̀wọ̀n kan ó ní àbásọ́lù fàṣà ń sọ yìí hafizahullah wọ́n torí pé gbogbo àwọn tó yàtọ̀ sí wọn wọ́n pọ̀ tó bá lọ sí central mosque kó dé sórí wọn bá ẹ́ bíjì yẹn kó wá wo bíjì yẹn kó wo lọ sí ẹ̀sùn kó tún wò lọ sí cathedral iye bọ́dà tó bá jó ń sún náà mọ́ lọ́jọ́ friday ó ti yé iye bọ́dà tó bá jó ń sún náà kọ́ ọ̀kà kọ́kọ́ wọn lẹ̀ tó jẹ́ sunni ya sunna lẹ́nu tàbí mùsùlùmí mọ̀zára nírírí ó rí pé yóò kéré ló ń kà yóò kéré ló ń kà tí èyí bá ṣe wípé àwọn ẹlẹ́yà kọ̀ọ̀kan náà ti padà di ajá ta tí wọ́n tó gbá wọ́n pàtẹ́ síwájú central mosque àkúrẹ́ ọba amọ̀rẹ̀lẹ̀ àkọ́kọ́ pápá àbùtìlẹ̀ kọ́ mọ́ sọlọ́sọlá sọlá sọlá ọba àbísọlá kí ó dó sẹ́ni kọ̀ọ̀kan wa kó fún àṣekùn gẹ́ bàbá ní fàhómi àìṣó náà fi gbọ́dọ̀ bá ti bẹ́ẹ̀ náà àwọn ẹni yìí àwọn onísúnà wọ́n ń sẹ̀mí fi gbọ́dọ̀ tí ń bẹ́ẹ̀ náà ní àjòjì lẹ́ni tó jẹ́ àjòjì láàrin àwọn èèyàn pàtó lórí ìgbìmọ̀ bá ànábì sọlá sọlá sọ wípé ẹgbà róòdùn ló ẹfún ọ ní róòdùn ló gbogbo àwọn tó bá jẹ́ àjòjì subhanakallahu walhamdulilayi sọlá ilaha illa anta wa atubu ilayk